orí ilẹ̀ ni pé ó lé àwọn nǹkan kan ọba kódò ní ṣe wàhálà púpọ̀ ó sì lé àwọn nǹkan kan ó ṣe wàhálà títí ọwọ́ rẹ tó tẹ̀ ó sì lé àwọn nǹkan kan bó ti lè wù kó ṣe wàhálà tó bí ọba sínú kádàrá rẹ kọ́ ọba ò ní bá amúhàṣe jọ kí mùsùlùmí ọlọ́mọ eléyìí o ntí mo sì wíyì kí ni mo pè é sunnatullahi fil khalq bọ́lọ̀ tí í ṣe nínú gbogbo fún gbogbo ẹ̀dánù ní gbogbo ààyè ní gbogbo òbí ní gbogbo ọ̀nà gbogbo àwọn tí ń pè kó sòrò yín wá wọ́n da aṣọ bójú wọn náà ní. gbogbo ẹni tí ń pè òkú ń bẹ̀ òun bàbá ti wọ́dọ̀ wa nísìnyí ó rí sẹ́ẹ̀ bàbá ti wọ́dọ̀ wa nísìnyí ó bímọ òun náà ní nǹkan míì tí ń béèrè tí èrí kò jẹ́ ọmọ ní. bí mùsùlùmí bá ti wá mọ ilé yìí yóò wá ṣe ìsìláàmù tààrà kò ní í ṣe ìsìláàmù pé ọlọ́run tí nǹkan ń bẹ ńlẹ̀ níjọ́ sí èmi ń lọ bomi o torí wa ẹlòmíì nù ìsìláàmù pé kí ló fún mi kọ́dà wọ́n fi scholarship tan ẹlòmíì ìbá ti sọ ń bí pé ọlọ́run wá lẹ̀ àwọn generation fi mùsùlùmí yorùbá tó lọ nílẹ̀ yìí wọ́n dúró lẹ́nu ọ̀nà wọ́n ní ẹgbà ayé ẹ̀málìkì àmọ̀ yín wá ni. nígbà sì wá sànú àwa tí ọjà wà ó fall victims irú irú nǹkan bẹ́ẹ̀ àwọn nǹkan míì tí ó lè jádánwò fún ọ ọ̀láyà yìí ń júwe o dákun ọmọ ìyá mi mùsùlùmí olúwa ọba ẹnìkan ṣàdéhùn pé bọ́ ọba ti sìn mí nídánwò kò sínú àdéhùn láàrin ẹ̀dá àtọ́lọ́hún ẹ̀sìn yóò yí àwọn èèyàn bẹ́ẹ̀ ẹ̀yin àlùfáà ẹ̀jẹ̀ ó yẹ gbogbo àwọn tí ń tẹ̀lé yín pé tọ́ kò àdéhùn láàrin ọmọ èèyàn àtọ́lọ́hún ìpébọ̀ ọba ti ń kírun ò ní rádánwò àmá dẹ́wò tí àdéhùn tí ń bẹ láàrin èèyàn àtọ́lọ́ ní pé kò ní kọjá ayé yìí gbogbo àdẹ́wò tó bá bọ ìgbádùn lọ ńlọ gbá lọ́rùn ìtọ́ba wá pé èèyàn ní kó mú. kò sì sínú àdéhùn náà pé bọ́ bá ṣe tọ́lọ́run ìyọ́jọ́ kádàrá tiẹ̀ ní ààrẹ tí ń ṣe tọ́lọ́run náà nínú kẹ́ nínú ọlá ọlọ́run yọ kádàrà àtàwọn kan bẹ́ẹ̀. à bí ti ọ̀bá wá rí bẹ́ẹ̀ ṣé ó ju ọ̀run rẹ lẹ̀ ó fi lé ayé bí amhasidoto. àǹtẹ́dẹ́kọ́lù jẹ́nà tàwádà máa yá ìkún mẹ́sàlù lẹ́bí iná olúwa ní gbogbo tó bá bẹ̀yìn generation yìí mọ́sálù ni àpẹẹrẹ tó ti tẹ́lẹ̀ lánàá ni alladhina khalaw min qablikum àwọn tó ṣe ìsìláàmù ṣáájú tiwa irú ayé táwọn náà gbénu o àwọn tí ó ṣe lẹ́yìn tiwa irú ayé táwọn náà gbénu o sunnatullahi fi khalqi ètò ọlọ́run o ẹ má rò pé ní bẹ́ẹ̀ bá ti wá kírun bẹ́ẹ̀ bá ti gbààwẹ̀ kọ̀sá dánwò mọ́ bọ́lọ́mbà wa má dánwò dé tó wo bóyá ó ní sùúrù àbò ní sùúrù ò ní sùúrù òfò fẹ́ǹsì òfò ní aláyò òfò ní. ibi ó sì lọ́hùn náà bọ́lọ́wọ́ bá dánwò ńbẹ̀ náà yóò dánwò àti rẹ́ examples rẹ̀ náà kánrin láyé ẹnu tí wọ́n fi. الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم ìbá wọn kan gbáyé ṣáájú yín ẹ̀ka tán wọn ẹ̀ka tán àwọn anábì ọlọ́run ẹ̀ka tán àwọn ẹni rè wọ́n dúró ti tọ́lọ́run tòun ti pàdánwò bá wọn wò kó ń di tọ́lọ́run bọ́ọ̀ bá mọ gbogbo ẹ̀ anábì wa Muhammad nìkan tó sallallahu alaihi wasallam. kékeré ni àgbàlagbà arúgbó bàbá bàbá ànábì lọ́gbà ànábì tọ́ ọdún díẹ̀ lòun náà rí ànábì tọ́ òun náà lọ bọ́lọ̀ ànábì tún dẹni tí wọ́n ń jì sọ́dọ̀ ọ̀nkù rẹ̀ sallallahu alayhi wa sallam ọdún tí Abu Talib tó jọ ń kó ànábì òkú ni wọ́n ń pè ní amul ọdún ìbànújẹ́ torí àwọn méjèèjì tó kù fún ànábì pé ọ̀dà kò tí yán bá ń rí àwa lẹ́yìn rẹ̀ kò tí wọ́n fi ọ́ àwọn làbó tọ́ níbi àti ìyá wa ìyàwó ànẹ́bí tá ń pè ní Khadija ọdún kan lọ́lọ́run gba àwọn méjèèjì kúrò lọ́dọ̀ ànẹ́bí at the same time lọ́dún kan náà làwọn méjèèjì kú. ànẹ́bí sallallahu alaihi wasallam ànẹ́bí bímọ ó bímọ ó bí débi méje fún rẹ̀ ló sin mẹ́fà nù méje gbọ́mọta ànẹ́bí yìí. Fátímà nìkan lọ́gbẹ̀yìn ànábì sallallahu alayhi wa sallam wa radiyallahu anha. Ibọ̀ gbọ́ pé wọ́n níyàwó tá ànábì fẹ́ràn jù níyà ńlá wa Aisha bẹ́ẹ̀ ni ànábì náà wí bẹ́ẹ̀ ìyá ńlá wa Aisha yóò lóyún àárọ̀ dalẹ́rí bí Yorùbá ti máa wí kọ́ bá yẹ olùwògbọ́n lọ́mọ. Masalul ladina khalaw min qabl òsì ń tó lè pọ́ bọ́ tí ọba wọn kárí olùwà ní mọ́sàlì irú rẹ̀ ti ṣẹlẹ̀ rí o àdúrà mi fẹ́ kọ̀ọ̀kan wa ni pé àdáwò tí ó gba ẹ̀sìn lọ́wọ́ wa ọlọ́mọgbé bá wa o àmì ẹ̀dá kan ẹja lọ mọ o ayé yẹ ayé àdáwò ni o ntọ́lọ̀ ní àwa ṣe láyé náà nù ibẹ̀ ni ó ti sòpin ya tani ó sínú gbádùn ayérayé tani ó nù yà tí tán ayé yìí náà ni àrántọ́lọ́wọ́ tẹ́sì náà nì rẹ ó lè ṣe pé ibi àdẹ́wò yìí lọ́fẹ́ fi tẹ́sì wọ̀ ọlọ́mọdé àjá páàsì o àmọ́ kí mùsùlùmí ọmọ eléyẹ dákun ìsìláàmù pé bọ́ bá dùn bọ́ bá sì ti kan díẹ̀ àkóbàtà pẹ́pẹ̀pẹ́ èèyàn lọ ìsìláàmù gidi kéyìn o òun lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí sì ń ṣe lónìí o ọlọ́nkọ́ ṣàánú wa gbà àwọn táwọn náà bá nílẹ̀gbẹ̀ẹ́ kí má ní wọ́n mè bẹ́ẹ̀ ẹ kéwà áyà yìí fún wọn pé olúwa ní àmúhàsóbé tó ń àǹtẹ̀dẹ̀ kó lò jannata walamma ya'tikum mathalul ladhina ẹni tí owó òsí lọ́wọ́ rẹ̀ tọ́ tálíkà lójú ẹ̀ ìbẹ̀ nù wọn ẹni táàrẹ òjò gbádùn bọ́bá ti gbọ́bá ti bọ́m̀bì ọ̀kan ní tó ń kó sínú omi kọ́dà ń bẹ́nu àwọn ànẹ́bí ọlọ́run àbí kí ló kù àwọn sì lọ́lọ́run nífẹ̀ẹ́ sí jù àdáwò báyàn ọ̀pọ̀lọ́run bínú sí ọlọ́run lè fẹ́ fi tẹ́sí mẹ́ni rẹ̀ torí náà ẹ̀dákun ọ̀rọ̀ ńlá lélẹ́yìn o ọyẹ kó rinlẹ̀ ní gbogbo ọkàn mùsùlùmí pé kọ̀sádéhùn láàrin ìwà àtọ́lọ́hún pé nígbà tí ń wá mọ́sálásí wọn ọ̀gbọ́dọ̀ lówó nígbà tí ń kírun àìrú rẹ̀ ọ̀gbọ́dọ̀ má bímọ kò rí bẹ́ẹ̀ o nínú àwọn ànábì ọlọ́run tọ́lọ́run fẹ́ràn jù kó fi jẹ́kọ̀ọ́ fún wa àwọn kan ò bímọ láyé ànábì ọlọ́run àwọn tó bínú bí anẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam ẹni èjì ẹ̀ta ẹ̀rin àrùn ẹ̀fà lójú ayé rẹ̀ náà ọmọ anẹ́bí ọlọ́run anẹ́bí ọlọ́run yìí ni ya ńlá wa Aisha júwe pé láti hìláàlù kan sí kejì oṣù kan ní jẹba wọn o èéfì lè má rúnú ilé àwọn wọn dáná ní jẹbẹ wọn ní kí lẹ́ẹ̀ máa wá jẹ ìyá ńlá wa ó ní al-aswadani àwọn nǹkan dúdú méjèèjì wọn ni àtàmùrù wà ní máa àtàmùrù wọn máa ti jẹ làbẹ́bí wọn sì mú mi tọ́ fóṣù kan ẹ̀dákun mo fi ní àdáwò tó bá àwọn ẹni ọlọ́run tó lọ bàbá bá ọ̀pọ̀lọpọ̀ wọ́n dà bí ìdá rẹ̀ bá bẹ́ lómi ọlọ́run kó mú ìyàdó yẹn o àmọ́ ní táwọn sọ fúnra wa ń pàtàkì ni pé kí mùsùlùmí ọmọ pé kí ni ń jẹ́ ìsìláàmù ìsìláàmù ni pé ọlọ́run ti ṣe dáadáa kalẹ̀ fún ọ tó fi dìsáàfù kò sìn tọ́rẹ́ lómi ọ̀gbọ́ yí bẹ́ẹ̀ ń ń sìn pé tèmi ni ọlọ́run ti ẹ̀dà ọlọ́run ti ṣe dáadáa tó pọ̀ fún ọ kalẹ̀ ọba dáadáa tó ṣe fún ọ ní kóhun lóní ọwáyé lọ́dọ̀ọ́ àwọn tí wọ́n dá tí ó pé ní ọkàn rán léèwé ni ọmọ bá àṣẹ́kọ́ ń pa wọ́n àwọn ọmọ yóò múre ṣé ni mo á ní kẹ̀kẹ́ ra kíní fún mi ẹ̀mọ́ yóò túnmọ̀ sẹ́ lóhun léèwé yìí ọmọ gbà tó ń yí ọmọ rú rè gún tó ń fi lẹ́ni ẹni ó ṣe pé ẹ máa wo gbàdé ó sì fẹ́ ìyàwó àwa yìí náà ládùú gbogbo tí wọ́n gbà ń bi ìyàwó rẹ̀ òòrùn lóòótọ́ lọ́n ṣe fún ọ ó mí lóòkè ó mí lọ́lẹ̀ èlò lọ fún fọlọ òun ni mo pẹ sọ́njọ́ òní mo ní oxygen tó ń kálukú one mi every minute every second every hour ọ lọ síbítù kó orí bí àwọn èèyàn tí ń fowó ra oxygen kọ mọ orí ọlọ́run ọ̀kẹ́ àtàríwó àti gbogbo ẹ̀ kò dí ó kò dí ó ẹni oúnjẹ ọlọ́mọ ní àwọn bó bá ti fẹ̀gbẹ́ lélẹ̀ báyìí àwọn ti lọ o àdáyé orí ọlọ́run ní. torí náà ẹ jẹ́ a rìsẹ́ẹ̀tì bírèèni wọ́n bá yẹ pé bírèèni wa náà lọ wọ́n sẹ́ẹ̀tì báwọn a rìsẹ́ẹ̀tì ẹ̀ pé ọlọ́run lọ́ba tó ti ṣe tó fi tọ́ sí kásìn ó ti ní nǹkan lẹ́ẹ̀ tó o fi gbọdọ̀ má ṣe gíní tó o fi gbọdọ̀ má sìn èyí tó ń tọrọ ọ̀run àlékún ni bọ́bá wá wù ó bùn ọ bọ́bá wù ó lè jẹ́ tó àsìkò kan kó tó fún ọ bọ́bá sì wù ó lè má fún ọ èyí nǹkan wà á lọ sísìn mọ́ am hasibitum an jannata walamma ya'tikum mathalul ladhina khalaw min qablikum massatuhumul ba'sa wọ́gbọ́rọ́ gbò nira ìnira tààrẹ̀ ìnira tà ìlera ìnira tà ìrìnà ìnira tà ìríjẹ ọba gbogbo àwọn tó ṣáájú náà ó lò lè ju ayé táwa ń gbé yìí lọ o àbí ayé táwa ń gbé láyé atan náà atan fánù béèrè lọ́wọ́ àwọn alálàájì tí ń lọ mọ́ká ó yẹ kó ń kálukó gbéra wọn pé ẹ dákun sí ibi tá ànábì gbé náà nìyí today in tára ti wá ti mọ́dé ẹbí ogun tí lọ mọ́ká wọn ò gbọ́dọ̀ múná ìtẹ́jú kan lọ kí ṣe ọmọ sì fẹ́ mọ́ká ọ̀sẹ̀ tí ó gbà nù wọn. fully air conditioned rooms bí wọ́n bá pa náà ìtẹ́jú kan lásán kó wọ́n dààmú. ó yẹ kí èèyàn máa béèrè ẹ dákun sí ibi tẹ́ ẹ láàánú ẹbí gbé náà ibi ó gbé náà nù níbi tí ò sí fáànù tí ò sallallahu alayhi wa sallam èyí ń lẹ́lòmí ó tún máa wá ní òní mọ orí ọlọ́run dàdáwò dí ọ wàá kàn án ni wọ́n wàá fi nǹkan tán tán án yóò rí iṣẹ́ rẹ̀ kú lórí tọ́lọ́run ọlọ́mọdé arúgbó ẹ̀ àmọ́ rántí ọmọ ajéyàn mọ̀ ni pé máa rántí irú ọ̀rọ̀ tọ́lọ́ ọba sọ masalu alladhina khalau min qabl masatuhumul ba'sa wad-dharra wa zulzilu ọlọ́run la gbó àwọn méjì gìgì nínú wọn ntí gbóyàn bíi earthquake ọba wọn ọ̀zọ́lìzìlì wọ́n mí àmọ́ wọn ṣubú gbogbo tí ọba mi ẹnìkọ̀ọ̀kan wa náà ọlọ́mọdé gbé wa ṣubú o torí bí ṣùṣubú òfò ní fún yàn o wàláì òfò ní o. torí pé yíwọn ìtumọ̀ ẹ̀ ni pé ibẹ̀ yẹn da ọ̀rọ̀ rẹ̀ tí ó parí ẹ̀ sí lálìkìyàmà ibẹ̀ ni náírà àta ìgbádùn tí ọ̀ lálà o bọ̀bá lè ṣe sùúrù díẹ̀ tí ó bọ̀ láyé ń bì. ọlọ́nkọ́ mọ́sá sànú gbogbo wa o kọ́sàmà náà wa o. حتى يقول bẹ̀rẹ̀ náà àwọn tó ṣáájú yín ó lè débi pé wọ́n ní kọ́ọ̀sì àti pé àá mẹ́ta nasrullah agbàkọ́lọ́wọ́ ọ̀ràn wá sí àmọ́ ń gbò ìnira mú wọn débẹ̀ ó ṣéèkì wọn àmọ́ wọn ò ṣubú olùwàsí ń tètè ń fún wọn ró dùnú pé àlà inna nasrullahi qarib inna ma'al usri yusra bó ti lé ohun ìdẹ̀kùn bọ̀ trọ́ọ̀sì ọlọ́run ọba rẹ̀ èèyàn lè tírìtì rẹ̀ gbogbo ẹni ó ní kó kó tiẹ̀ wá bá òun ọ̀dà fọ́bù tiẹ̀ náà ni o fíìmù ní o òdodo ọ̀rọ̀ ní o bọ́ bá wọlé tán ni wọ́n jọ ọmọ pé wò ó rí àyín nù o <laughs> wájú ọ̀wá ní ṣe lọ́mọ́ wa bẹ́ẹ̀ o ẹ̀yìn ò sì ní sí ọmọ ànábì adámọ̀ kan tágbára rẹ̀ ká pé òun ó kó ṣòro rẹ̀ kó láyé kò lè kó tara rẹ̀ náà kó èèyàn lówó pé ká dánwò ọmọ bá bọ́bá máa dààmú tẹ́lómi ń dààmú lórí ọmọ ọmọ bíbí inú rẹ̀ gbogbo tó ní lówó lọ́nà lé lórí òdùnnú àárọ̀ dálé lórí ọmọ yìí àwọn olówó gidi torí èèyàn mọ̀ wá rò pé àbí àdánwò ọ̀bá ẹlòmíín gbà tádánwò bá wọ o ọ̀sẹ́ ni ọlọ́run bá tàdánwò àdéhùn pé ànídán o kò sí ǹjẹ́ ọba àwọn ọlọ́run àdéhùn bẹ́ẹ̀. ala inna na qarib ìró dùnú gbogbo ọlọ́run má jẹ́ kí nǹkan kí nǹkan ó ti bá wa kí ràn lọ́wọ́ tó dé o alá inna nasrallahi qarib na'am yas'alunaka madha yóò yẹ́sàlúnaka máa dá yunfiqun rú àwọn àyà báyìí ọ̀pọ̀ ní al-Qur'an al-Karim yẹ́sàlúnaka wọ́n ń bọ̀ wá bí wọ ànábì sallallahu alaihi wasallam ara bẹ́yàn bá ń dá òtù tẹ́lẹ̀ ntí ń fi rinlẹ̀ pé ọlọ́run ànábì ń sẹ́ni o iṣẹ́ ara ẹ̀ ń jẹ́ o onírú àwọn àyà báyìí olúwa sọ fún ànábì kalẹ̀ láàrin òun àtọlọ́run pé wọ́n ń bọ̀ wá bí ọ́ ní nǹkan báyìí o àmẹ́yìn náà ní alukùránì ni o bẹ́ẹ̀ náà lànàbì sì jíṣẹ́ ọba ẹ̀ka ànábì kan fẹ́ máa hún ni àní báyà sí àdúnáka ní alukùránì wọ́n ń bọ̀ wá bí ọ́ ánsà ní òun ni ọkàn máa gíbù ánsà fún wọn àmọ́lùwá ní bá a ti wí fún ọ̀hún

torí náà ìtumọ̀ yẹ́sì àdúnákà ni pé wọ́n è béèrè lọ́wọ́ wa nẹ́bí àmọ́ náà máa wọ ọlọ́run àmọ́ pé wọ́n ń bọ̀ yẹ́sì àdúnákà yẹ́sì àdúnákà fílù mọ̀bọ́rí nínú èdè lárúbáwá bí ó ti túmọ̀ pé wọ́n ń bọ̀ wá bí ọ́ ó lè sì túmọ̀ pé wọ́n ń bí ọ́ ní nǹkan báyìí tá a ti mọ̀ èsì rẹ̀ yìí. wọ́n ní sábàbù nùzúlì áyà yìí ọ̀kan náà àwọn sọ̀hábì anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam amur ibn al-jamuh radiyallahu anhu wọ́n lòun lọ́wọ́ bí anábì ń béèrè kí lọ́wọ́ bí anábì ń jọ sallallahu alaihi wa sallam ìwà anábì oní a máa náwó sójú ọ̀nà tọ́lọ́hun kí láà máa ná ọwọ́ bí anábì bẹ́ẹ̀ jọun ìbéèrè tó ń béèrè ni pé kí ni a máa ná olúwa wá dáhùn kọjá ń tá a máa ná ọ̀dọ̀ sọ àwọn tá a máa ná fún ìbéèrè amúrù bin Jamuhi ni pé máadá yóò ń torí pé ń bi àyà míì kó tó kẹ́ léyìí olúwa ti júwe ń tọ́ ma ná yásàlúnáka lòun náà yásàlúnáka máa dá yunfiquna kulli al-'afw wà nábì dá wọn lóhùn tí wọ́n bá bí ọ pé kí láà nínú owó wa sọ fún wọn pé àlàáfù kí ni tó máa àlàáfù ìtọ́ bá sẹ́kù ara mi ọlọ́run yẹn ni pé lẹ́yìn tó jẹ tán tó yó táwọn ọmọ rẹ jẹ táwọn ìyàwó rẹ jẹ bọ̀ọ̀bá ní ní ọrùn pé ìwọ lọ ń bọ́yá àti bàbá rẹ tí wọ́n jẹ àwọn dandan mọ́ka fún yíwọ̀n o àwọn kíni ànàfàkọ́tú àlùwàjìbà gbọ́ ìsìláàmù rẹ̀ yé débi bẹ́ẹ̀ gbogbo ọkùnrin tí ń lọ jẹun kan ní búkà tí wọ́n nùnùnù nígbà tí ó fi wọlé pé tọ́ kò sí nǹkan kan lé náà ni. òun sì ti lọ rẹ́sọ́ráǹtì lọ jẹun kìí ṣe mùsùlùmí gidi o dandan ni kó rẹ ní tí ó jẹ dandan ni kó fáwọn ọmọ rẹ ní tí jẹ dandan ni kó fáwọn òbí rẹ ni wọn bá wà ń kó pé wọn tí fi jẹun àtìyá ni àti bàbá sọ̀rọ̀ àwọn eléyìí nǹkan kẹ́ yọ kó lọ́rùn yẹn o àfi kí ni. àbíkọ́ lọ́wọ́ orí pé wọ́n náà ní tọ́ jẹ ọlọ́mọ sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ yà kí lòun náà jẹ jẹ́ ọmọ fún ìyàwó jẹ kí lòun náà jẹ jẹ́ ọmọ fọ́mọ jẹ ọlọ́mọ sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ àmọ́ ó kéré ni ọ̀pọ̀ ni ẹ̀yà pin ni o ọba yìí bọ́lọ̀ ti ní ọwá ń jọ kan ni pé búrẹ́dì ẹyọ kan in slices lẹ́ni ọba ìgbé síláìsìsì mẹ́wàá ní bẹ́ńbẹ́ ẹ̀yà mú méjì méjì bó sì jẹ́ ọkọ̀ kan lọ́kàn yìí àwọn wọ̀nyí dandan ni kéèyàn fún wọn ní kí wọ́n jẹ o. lẹ́ẹ̀kan sí ìyàwó ọmọ àti kíni àwọn òbí. ẹlòmíì ọ̀fẹ́ béèrè pé àbúrò rẹ̀ ń kọ́ ń gbọ́dọ̀ rẹ̀ kó lè làáfù kó lè àfù ntọ́ bá sẹ́kù ni o káwa náà sì bá tú láàṣì àwọn èèyàn o olúwọ ṣàbòsí o káwa náà má bòra wa sí o. kẹ̀tọ́ pẹ́ nìkan máa lọ gbọ́dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ ẹ rí pé kó lè làáfù ọ̀sẹ̀kù ìdí òun náà jẹ tọmọ rẹ̀ ọjẹ ìyàwó rẹ̀ ọjẹ ya ọ̀ráyè kọ́yó fábúrò rẹ̀ náà ìgbà wọn ló tó kan o ìgbà wọn ló tó kan àbúrò ló tó kẹ̀gbọ́n àmọ́ bó tilẹ̀ wù kọ́ mọ́ ọgbọ́dọ̀ fún àwọn wọ̀nyí ní ìdí wọn jẹ ìdí wọn nà ìyàwó ọmọ àti kíni àwọn òbí yàn méjèèjì dandani o dandani o. yasalunaka maza yunfiqun kul ma anfaqtum min khairin falil walidayn ọlọ́run ní gbogbo ń tẹ́ bá máa nánú owó àwọn bíi tẹ́ẹ̀tì kọ́ bẹ̀rẹ̀ nìyí nínú tó kù ní o yàtọ̀ fáwọn ti dandan èyí wọn ò pé bí wọ́n bá wà nípò káwọn òbí rẹ̀ náà gbádùn nítorí pọ́lọ́ ní kọ́ ọmọ gbádùn jẹ́ wọ́n gbádùn wàlé wà lè dẹ́ ìní olùwọ̀ba ni àwọn òbí méjèèjì náà àwọn tẹ́ náwó lé lórí wọn o nínú tó yàn fi ṣe dáadáa sáwọn òbí yàn òun ni kó ṣe kínní ọ̀nà wo ni wọn lórí o gbàgbára rẹ bá ti ma láàyè kan lè fún lọ́ọ̀fù náà fún ìlà àwùsà gbàgbára rẹ bá ti ma ni. gbogbo òbí tí ó pe ọmọ rẹ̀ kalẹ̀ náà pé sórí ń táwọn ọmọ lámà ń ṣe fún ọ̀rẹ́ mi tọ́jẹ́ bàbá wọn ibi ẹ̀yìn náà bá ti lọ́ọ́ wá ni ẹ lọ́ọ́ wá o kì í sòbí dáadáa o. òbí dáadáa ni tí ọmọ bá ní lágbára yọ gbà yọ wá ṣàdúrà fún wàlélùwà àlèdè olùwà ní ẹ̀mà tó ní àwọn tí ẹ̀nàwó yín fún tẹ́ ẹ bá ní bẹ́ẹ̀ bá sì kí mímọ́ òun làwọn wo òun làwọn òbí méjèèjì. wal aqrabin àwọn mọ̀lẹ́bí yín ní àwọn tẹ́ ẹ náwó fún ni. má pè ń gbàtà tí wàá ní ọmọ ìyàwó òbí méjèèjì a níyùn dandan ni àmọ́ ǹjẹ́ kó ṣe dáadáa sáwọn tó súnmọ́ ọlọ́run kọ́ ọlọ́run ọ̀kọ́ ò kọ́dọ̀ rẹ̀kọ́mẹ́ndì ẹ̀ o wà ákọ̀rọ̀ bí i àmọ́ ká ní ẹ̀nàna rẹ̀ bá ti yàn ún dandan yàtọ̀ fún ìtọ́bá kù o àwọn eléyìí bọ̀ bá ní o lè fún wọn kó àwọn ọmọ àwọn ìyàwó àfitọ̀ bá ní jíwọ náà jẹ lókù làwọn náà ní jẹ o àmọ́ bá ní kó kù olúwa ní ẹ ṣe dáadáa wal aqrabin àwọn àbátan àwọn mọ̀lẹ́bí yín àwọn ẹ̀gbọ́n àwọn àbúrò àwọn ẹ̀gbọ́n bàbá àwọn àbúrò bàbá nídìílé ìyá àwọn ẹ̀gbọ́n ìyá àwọn àbúrò ìyá yín àwọn ọmọ wọn wal aqrabin olúwa ní ẹ dáadáa nínú ibi tẹ́ náwó ń sínú o wal olúwa ọba ọba tí ń tọ́wà sọ́nà rọrùn ọ̀pọ̀lọpọ̀ lónìí nínú mọ̀lẹ́bí bí wọ́n bá gbọ́ pé ẹni ọlọ́run ràn sí nú àwọn lọ náwó fáwọn kan tí èsè mọ̀lẹ́bí wọn máa bá jà pé àwa wa ń kọ́ olúwo pẹ́yìn nìkan ni kọ́ tọ́jú o ìnọlọ́run wì wálé àtàmọ́ àtàwọn owó àwọn ọmọ òrukàn gbogbo bí wọ́n bá lè wọ́ wà kọ́dà bí wọ́n yí sọmọ ẹ̀ nínú olùwà nínú àwọn tẹ́ràn tí kò retí náà ni o wàlìyàtàmà rántí àwọn ọmọ òrukàn àwọn kan lọ da tí wọ́n lẹ̀ ń kéékèèké yìí ẹ̀yin ẹ̀fì yóò dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pẹ́yìn sí wà lára àwọn tí ẹ̀sìn mójú tó wọn òwò àwọn náà wọ́n da tí wọ́n lẹ̀ ta ló wù kọ́ máa rí ọdọ́ ọmọ òrukàn kò sí. ara àwọn téèyàn gbọ́dọ̀ máa ṣe dáadáa sí kí ládàá rẹ̀ pọ̀ wàlìyàtàmà òun làwọn ọmọ òrukàn wò àwọn ọmọ òrukàn gbogbo ẹni tí bàbá rẹ̀ ìyá rẹ̀ àbáwọn méjèèjì tí wọ́n kú tóun sì wà ń kéke àwọn tá à ń pè lọ́mọ òrukàn ní o orúkọ ẹlòmíì nísìnyí ọ̀rọ̀ nàìjíríà ó ti dàgbà òun náà yọ wá ní bàbá òun ṣẹ̀ṣẹ̀ kú ní òní wọ́n ní ẹ máa lówó owó tí èso èyí nǹkan lọ́hùn ún rí o àlìyẹ̀tì mù òun ni ẹni òbí rẹ̀ kú ní kíni ní kékeré inú àwọn tí ń ṣe tọlọ́run táwa náà mọ̀ kọ́dà ń lu táwa yìí náà ọdún iléyà ọdún àwẹ̀ ní ń bọ̀ wáyé ẹlòmíì ti tọ́jú owó tí ìran sọ ọdún fáwọn ọmọ òun kàkàlẹ̀ ní tí ń wá lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ó sì fún ní ti dáadáa nígbà tí ìran sọ sọ́run àwọn ọmọ rẹ̀ pé àwọn kéékèèké àwọn ọmọ pé nàìjíríà lè àfi kí yọ̀ọ́ra sọ ọdún fún wọn yóò sì tún rántí àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ò sí bàbá tí ó rà fáwọn mọ́ wọn náà fi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé wọ́n ń bẹ láyé lọ́n rà fáwọn ọmọ tiẹ̀ bàbá àtàwọn eléyìí náà ọ̀hún náà ó wù kó wọn ó rí mẹ́ẹ̀ kó wọn máa rà fún wọn. inú àwọn téèyàn ṣe dáadáa fún wálé ìyàtà àmà bọ́ ọba ti ní agbára mọ́ o. wálé masakin àwọn aláìní ń kọ́ gbogbo aná làá máa wí pé kọ́ ọ̀dọ́gba ìkọ́ ọ̀dọ́gba bó ti rí náà nù gbogbo bí wọ́n ti ń pé ó kéré kò tóun kò sí rárá lọ́dọ̀ ẹlòmíì ìwọ́n ń pé oúnjẹ kò wọ́ fi sínú pé a mi fẹ́ jẹ oúnjẹ yẹn sáàrì lónìí kò sí ńlẹ̀ rárá fẹ́ lòmíì tó bá rí náà ní ọjẹ́ èèyàn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run o ẹnìkan wá bá mi láti ìlú kan jọ kan ó ní ọwọ́ aṣọ kéèsì àwọn kan fún mi pé nítorí òun torí ẹ kiri kí n tóun rí ni o tó bomi lójú òun ni o kéèyàn ó mú gàárì fi jẹ sàárì kó tún fi gàárì sínú nàìjíríà yìí náà ló ń mọ̀ wọ́n báyìí gàárì wọn ò fi wọn tẹ́lẹ̀ bá o wọn ò bomi sí náà ni o wọn mú gàárì ní sàárì ọba sì tún bèsè ni wọn tún bu gàárì sómi. ni wọ́n tún kó oúnjẹ kan wọ́ tún sínú eléyìí ló wọ́ tún jẹ sàárì wọn náà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àrò ọ̀nà ọpẹ́ náà wá ni pé inú tó kù tí wọ́n ní ìdìrún rántí àwọn yìí wọ́n ní masaaki àwọn tí ò ní lọ́wọ́ wọ́n bí ní sẹ́bíìl bẹ́ẹ̀ bá ń wá náà àwọn wo láti dáadáa fún àwọn wo láti dáadáa fún àwọn ọlọ́run kàyó o wábìnrin ìsẹ̀bí ara ẹni tá a ṣe dáadáa fún tá a náwó fún òun làwọn ọmọ ojú ọ̀nà àwọn wo ni wọ́n ń pè lọ́mọ ojú ọ̀nà òun làwọn tó ṣe pé ní ilẹ̀ ṣe mọ́ ìlú tó wà yìí ó lè ní ìjẹ́ ọ̀jẹ̀ ń rẹ̀ àmọ́ bí ó wà yìí kò sí ń nǹkan rẹ̀ kò sí ń mọ̀lẹ́bí rẹ̀ ó ní ẹni tí ó ṣàánú ẹ̀ ara àwọn tó yàn ṣàánú ni kọ́dà máa wò pé àwọn lólówó ni wọ́n position tó wà nísìnyí ilé púùsì kò jẹ́ sẹ́ǹtì pé ah, ẹ̀bùn òun nídìí nǹkan owó mọ́tò lẹ́lòmíì nídìí kò nídìí ju nǹkan báwọn lọ bóun bá délé owó ń bẹ lé o àmọ́ kí ni ó gbéhùn délé wọ́n rẹ owó mẹ́lòmíì la owó ẹlòmíì sọnù jẹ̀ nílé nínú àwọn téèyàn ṣe dáadáa sí ni nínú ọ̀nà sàárà òun ní ebìnrin sẹ́bi tọ́ olùwà ni wàá máa tẹ́ fún gbogbo ń tàn wífún yìí gbogbo ń tẹ́ bá ṣe é fa inna Allaha bihi alim ọba tó ń bá ṣòwò lọ́ba tó kọ̀ pamọ́ fún ọmọ o wa ma taf'alu min khairin èyí tó fún bí rẹ ni èyí tó fún mọ̀lẹ́bí rẹ ni èyí tó fún ọmọ òrukàn ni èyí tó fáláì níní fa inna Allaha bihi alim ọlọ́run ní gbogbo ẹ̀ lámà o gbogbo ẹ̀ lámà kò sí nǹkan kan tó pamọ́ fọlọ́run olùkújọ́ jẹ́ tó kóde ìtọ́ dáa jù ànábì sọ́lọ́lọ́ sọ́lọ́ ní àwọn kò ṣe sàárà débi kútúbà tí màá mú wa ṣe fún wa lónìí bálìkì yá mo ti rí tó gbúwe fún wa nì pé olúwo sún oòrùn bí ìgbà tá a fi oòrùn ṣe rúfu lé ọmọ bí oòrùn wà sí ọ lónìí tó ń wá fáànù tó ń wá èsì bàbá wa di kóhun lòún wò lókè yín kọ́ bó olórí ara sin sàlkìyàmọ̀ ni níjọ́ yìí inú ntọ́lọ́wọ́ ó fi pé ẹ̀yà àwọn kan nù ẹ̀yà àwọn kan nù òun ni tá ju èyí o àdẹ́bílẹ̀ ni tí ń bá wá ń ṣe sàárà tiẹ̀ hàtàlà tààlàm ṣìmáàlùhù máa tó ń pé kò yẹ̀ ní ìlú ọwọ́ apá mọ́dẹ́bi pé bọ́bá fún ọwọ́ òsì ní owó ọwọ́ ọ̀tún tó súnmọ́ ní mà ọwọ́ ọ̀tún bọ́bá fún ọwọ́ òsì lówó yọ pa mọ́dẹ́bi pé ọwọ́ ọ̀tún òsì ní ṣe kíni kò ní mọ̀ má ṣe sàárà kárí mi lànàbì wọn ètò dáàjù nínú ogun tá yìí bọ́ọ̀bà wa na bò wọ́n láti rí mọ́tò wọn láti rí ẹ̀rọ àwọn ẹlòmíì kí lè tó mọ́ wọn lọ gbóúnjẹ sẹ́nu ọ̀nà àwọn tí wọ́n mọ̀ pé wọ́n nídi àpò rẹ̀ sí àpò èrè kẹ́nìkan kan tó rí wọn wọ́n ti kó mbẹ́ àwọn náà ní tí wọ́n fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run o ìwọ́ tó sì ní wọn ó tó núrùn ìgbìmọ̀ kọ́kọ́ tò náà ẹni wọ́n tó mò ń bọ̀ àwọn náà sì tò torí pé mi ò bá tó kò sí tí wọ́n jẹ ìwọ náà ní tọ́ gbà ó àmọ́ ò lè retí kó tó tẹni tá ànábì wíyé o sallallahu alaihi wasallam torí náà dákun káfíńù náà kun oore ọrẹ tó dáa jù ọlọrẹ tá a pamọ́ tí a a a kábùkù bá jọmọlúwàbí àwọn tá a tọrẹ fún àjẹ́ wọn mọ rìn kẹsẹ̀ wọn mọ kọ́lé lójúde yín èyí wọn lọ dáa jù ọlọ́nkọ́ mọ́sá sí rọrùn fẹ́ ní kọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ gbogbo ìta wí yìí kó lè làáfù gbàgbára rẹ bá ti mọ ni ìtọ́sẹ́kù lẹ́yìn tí wà àtàwọn tó jẹ́ dandan kó fún jẹ lẹ́yìn tẹ́yìn bá jẹ tán bọ́bá yẹ kí ó gbé èèyàn ní rántí pé ń tọ́ bá kù ní ayé ọ̀rọ̀ ọ̀rùn jù báyìí lọ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ yọ yà máa dé mọ́lé ni yóò fi bàjẹ́ ẹ̀rọ àwọn kan ń gbé oní àwọn èèyàn wá ń gbé wọn sígbè wọn ni wọ́n ti wù èpè nígbà tí èèyàn di owó náírà sílé tí ń fi ń bu níbi tẹ́nìkan ò ti ní ẹlòmíì ò ten thousand naira jọ rí ó sì ti pọ̀ mọ́ forty ó ti pé fifty ó ti pé sixty kọ̀ọ̀ká ẹni èjì ó pé ten thousand ẹ wàá wò pé à ń sì ń gba ayé yóò gbé àdéhùn tọ́lọ́hún ni mọ́mí dábà déńjẹ láàrín ilá àdọ̀lọ́ ìrísùkù ha ọba ìpé bẹ́yìn òdi lóúnjẹ ńlẹ́ làwọn èèyàn ń kú ni àbájúmọ́ rọ́pọ̀lọpọ̀ òkú lójú títì àmọ́ lọ́wọ́ ní ṣe bẹ́ẹ̀ yọ wà bí wọn ó ti rí jẹ àmọ́ níta ń sọ ni pé ẹwúrú ń tọ́sẹ̀lẹ̀ ń gbà ní wọn á lọ wú sáàkì owó àpò àpò èrè àpò rẹsì àwọn èèyàn wá di wọ́n di owó náírà síbẹ̀ òfin wá di pé ń jẹrà ń bu ọ̀gbẹ́ni ọ̀daràn eléyìí wò yàtọ̀ fún pé táwọn ọmọ nàìjíríà ń gbé ọfẹ́ ó ṣírò owó ní láǹkì yàmà tó rí náà owó tó rí náà náà ó ṣírò ẹ o ìbéèrè méjì ni wọ́n bí ó ń kálukú lórí ọ̀rọ̀ owó ẹgbẹ́ oníkútúbà lómi o min aina kasaba huru wà fí má àǹfàkọ̀ ńbolo ti rí ìbéèrè ọ̀tọ̀ mi bó o lọ ná ìbéèrè ọ̀tọ̀ mi àìná òkè ọmọ dáhùn ìbéèrè tàkọ́kọ́ o òní mo fi ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń dààmú nàìjíríà tìlú míì tí wọn ò fi jáyọ gbádùn tí wọ́n mú nǹkan oní nǹkan má tiwọn púpọ̀ nù rẹ̀ kẹ́ ń ná gbogbo èèyàn bá ti kówó jọ tí wọ́n fi ń sí five hundred million sẹ́nìkan lọ́rùn wọ́n ń sí one million sẹ́nìkan lọ́rùn wọkọ́ ọ̀nà kí lọ́ọ́ jẹ aṣọ mélòó lọ́ọ́ wọ̀ ilé mélòó lọ́ọ́ gbé yàrá mélòó lọ́ọ́ sùn ó kójọ fáwọn kan ní àmọ́wọ́ ló sì rẹ̀ o ẹnu àdánwò tí wọ́n bí àwọn ti lè kò bínú ni pé bó lẹ́yìn ti ná lẹ́yìn ẹ̀ báwọn bá ti ná dáadáa àwọn fi ń gbalá dá àwọn bọ́ mẹ́nu àmọ́ wọ́n tó kójọ ó sì rú ẹ̀rù kílé iná jẹ́kọ̀ọ́ fún kálukú wa o. yasalunaka madha yunfikun gbogbo ń tọ́ba kọ ẹ dákun ẹja rántí gbogbo àwọn tọ́lọ̀ ń dákọ̀ yìí. bàbá rántí wọn àwa náà lágbà lálìkìyàmá ní dáadáa nínú rẹ́kọ̀dù wa ọlọ́mọṣà ṣe rọrùn bẹ́ẹ̀ hādhā wallāhu a'lam wa sallallahu ala muhammad wa ala alihi wa نعم عليكم السلام ورحمة الله وبركاته نعم ọ̀yà kíákíá ọjọ́ ti الله wọ́n قال نعم restriction. ìbéèrè tó dáa ni ìpè ǹjẹ́ èèyàn lè pé ẹ̀bùn tèmi ni kí n máa kọ fiction kí n máa kọ ìtàn ìjọ ọ̀sẹ̀lẹ̀ máa kọ fáwọn èèyàn máa fi ẹlòmíì lè fóun fi ń kọ wọn lẹ́kọ̀ọ́ pé bàbá kan ń bẹ láyé ńjọ́ kan kankan àwọn àlùfáà ti wòye sí i nípìnlẹ̀ púpọ̀ náà àwọn àfáà ni wọ́n ní ọ̀dà wọ́n ní nítorí pé ara ń ta tí wọ́n fi ròyìn ànẹ́bì ni pé ànẹ́bì e parọ́ ọ̀rà mi máa ń ni pé ànẹ́bì máa ń o àmọ́ kò ní sí ọmọ ẹ̀ mọ́tòrí wọ́n fẹ́ pa àwọn èèyàn lẹ́rìn ìwọ àwọn fojú ọgbọ́n tó sì ń wí yìí kìí ṣe pé ọ̀sẹ̀lẹ̀ bọ̀dẹ́ta padà ráwọn afá ìwé tí wọ́n padà fojú mú wò ó pé èyí tó bá jẹ́ pẹ̀lú àníyàn dáadáa bíi káfẹ́ fi kọ́yàn lẹ́kọ̀ọ́ àfẹ́ fi káwọn ọmọdé lẹ́kọ̀ọ́ àfẹ́ fi kọ́gbà náà lẹ́kọ̀ọ́ pé nǹkan báyìí wọ́n bá rí báyìí báyìí ni máa já sí lápèjúwe tí ó jẹ́ pé àwọn tí ń ṣẹlẹ̀ láyé náà ni àmọ́ kìí ṣe pé abdullahi tá a dákọ̀ nínú òwe ìbá abdullahi kan gbáyé kan rí torí bẹ́ẹ̀ wọ́n ní a ṣe kìyàsù rẹ̀ lórí níta àmọ́ kànú tíra náà báwọn afọ́ bá kọ́ wa ní faraidu wọ́n bá kọ́ wa ní kíni faraidu ìmọ̀ bá a ti pín ogún láti jọun kọ́ba àyè wa wọ́n wá pé zaidu kú ọwọ́ á fi ọmọ mẹ́ta kalẹ̀ ó fi níyàá ó sì ní bàbá wọn ni wọ́n ń kọ́ wa lẹ́kọ̀ọ́ náà nìkọ́ bá yé èyí tó bá jẹ báwọn wọn ní ọ̀la ìfì ọlọ́run alam àmọ́ èrè yìí tó pé ní àkànfẹ́ fi pa àwọn èèyàn lẹ́rìn wọn là nẹ́bí ẹ̀ parọ́ ọ̀rà mi bá ń ṣe kíni ọ̀rà mi bá ń ṣàwàdà o ọlọ́run alam. Thank you. náà. Eh, wọ́n ní mùsùlùmí tó jẹ́ ẹnjìníà àbọ̀ jẹ́ quantity surveyor àbí gbogbo àwọn tí ń ṣiṣẹ́ ní ètò à ń kọ́lé architect àti gbogbo wọn bẹ́ẹ̀ eh, ǹjẹ́ ó lè máa dá sí kíkọ́ chọ́ọ̀chì ìbéèrè ọ̀tọ̀ náà nù àbí. ìdáhùn tẹ́lẹ̀ yìí ni pé olúwa ní wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan. aya al-Qur'ani ní jẹ́ orújú o ọlọ́run ní lè máa sọ̀pọ́ọ̀tì àwọn èèyàn láti ṣe òun kínní dáadáa wàá. Atakuwa àti bẹ̀rù ọlọ́run. ẹ má pawọ́pọ̀ ẹ má ra àwọn èèyàn lọ́wọ́ láti ṣe kíni alàlì ismi láti ṣe lọ́run wálẹ̀ òde wá ní àti máa kọjá àlà ọlọ́run. ìbéèrè tẹ́yìn ó béèrè kó kálukú náà obìnrin ni pé ibi ọ̀fẹ́ bá wọn kọ́ yìí bírù wọn máa ṣe ń bẹ́ẹ̀ àbí símù tákíwá wọn máa ṣe ń bẹ́ẹ̀ àbí ọ̀dẹ̀wánù òrùpọ̀nkálukú náà yóò lè dáhùn fún rẹ̀ ọlọ́run ò ní fi ọ̀nà jẹ èmi àtẹ̀yìn síbi tí ó lè dọ̀ràn sí wa lọ́rùn lálìkì àmà o bàbá wa rú ọ lójú ànábì ní dáàmà yàrí ibùká ìlàmà là yàrí ibùká èyí tó bá rú ọ lójú ọ̀dà àpàbí ọ̀dà tó mú ọ béèrè yìí wọ́n náà wò pé ọ̀rọ̀ àjẹjì ni ọ ànábì pé fàyè ọlọ́run ọ̀sọ̀nà àláàlì tí ó pure tí ó plain tí ò ní máa wúyẹ́ lọ́kàn rẹ̀ pé àbọ̀dá àbí ọ̀dá dáàmà yàrí ibùká ìlànà ọ̀la yàrí ibùká ọlọ́run àdá. وعليكم السلام ورحمة الله. kí ده dé kí ni bẹ́ẹ̀ sọ̀rọ̀ sókè tí wọ́n gbọ́ náà. kẹ́yìn náà lè máa ná ń bẹ̀ àbí. péyàn ti jẹ́ kí ni. ìbéèrè àfáà yìí ni pé òun tóun jẹ́ student tó ṣe pé wọ́n sì ń fún òun náà lówó oúnjẹ ni. Uh, ǹjọ́ ń lè máa ṣe tààrà nu owó oúnjẹ òun yìí ìdáhùn ni pé bẹ́ẹ̀ ni àmọ́ràn tí ń tí alọ́lọ́ ń wí yẹ́sì àlúwọ́nà kàmáàdá yóò pè kúná kó lè àfù ọlọ́run ní tẹ̀yàn náà ní tó ten thousand ní five thousand náà tó mi ná ẹ́ kí ni àfù five thousand ní àfù lápò rẹ̀ ìwọ náà nánú five thousand wí. àmọ́ ten thousand ni o nídìí agbára káká làwọn bàbá eré eight thousand kó fún ọ olùwọ̀pọ̀ fara nira rẹ o màá wá pé wọ́n ní kéèyàn tún náwó olùwà ní kó lè làáfù wà nábì sọ fún wọn pé ntọ́ bá ṣe kí ni ntọ́ bá ṣẹ́kù lẹ́yìn nídìí yín ọ̀rọ̀lọ́ni ẹ̀ náà o torí náà gbogbo èèyàn ló lè wá oore o nínú pocket money rẹ wọn náà lè máa wá àlìjánnà ń bẹ o bọ́ bá ti pé ọ̀ráyè rẹ̀ pé ṣe kí ni ọ̀sẹ̀ kù èṣe wọ̀kọ́ ọmọ iléèwé ó ṣe tààrà o wallahu alam náà ọ̀dà wọ́n lẹ́ni tí ń ṣe halal business ọlọ́run wá nídìí àti yá kí ló pè huge sum of money gbogbo ẹni tó bá ti ń di pé mo nídìí huge sum of money ṣe necessity lèyún kìí ṣe necessity ẹni ọba nídìí owó ní máa gbé huge sum of money ẹni ó nídìí owó iyekíye téèyàn bá lè fún un. ń fi hàn pé ní kìí pé ara ó ní bí ọba yá irú owó yìí àmọ́ pé a inú one million tó jẹ́ kápítà yìí òun bá rí ten million sí i àkíní yóò tún búrẹ́kẹ́ yóò tún dá sí i ọ̀kọ́ àmọ́ jẹ́ o ọ̀nà ló ti fẹ́ lọ ya sum of money ọ̀dọ̀ ọmọ o sì mọ̀ pé kò sí ti ń jẹ́ yahoo yahoo ju pé ọ̀pá àwọn kan lẹ́kún òun fi ń rẹ́rìn àbí kí lẹ́ ń pè yahoo ẹ̀bẹ́ ni ti ń pẹ nìkan lẹ́kún kó wọn bá rẹ́rìn náà ní haramu sì ni o ọ̀pọ̀ ọmọ mùsùlùmí ti ń ṣe yahoo yahoo ó sì rò rẹ̀ lálùkìyàmọ́ o ọ̀gbẹ́ni ti ń pa ẹnìkan lẹ́kún ti ń gbé owó olówó èèwọ̀ nínú ṣẹ̀ríà o bí wọn gbọ́ ó sì rò rẹ̀ lálùkìyàmọ́ àyàtà wa kílẹ̀ kan ní ọ̀dáhùn béèrè yìí náà olúwa ní ìtí ọ̀dá ẹ̀sẹ̀ ìkọjá àlà ẹ ẹni tí ń ṣe ó sì yáwó lọ́dọ̀ yahoo yahoo tẹnu rẹ̀ ọgbà kan fún pé haramu ni ọ̀n sọ fún pé kó gbọ́ nù pé yìí ó tún mọ́ nù gbogbo ẹ̀yin ìyá tí ẹ̀sìn ń ba tàwọn ọmọ yín jẹ́ náà wọ́n láwọn ìyá kan dẹ́gbẹ́lẹ̀ ẹgbẹ́ ìyá yahoo yahoo ẹ ẹbẹ̀rù ọ̀la kọ́dà kótókótó kan ọ̀la àlìkìyàmọ̀ ìgbẹ̀yìn rẹ̀ ọ̀dà o ìgbẹ̀yìn rẹ̀ ọ̀dà o ẹ wà nú àwọn ìyá dáadáa tí ibi ọmọ wọn pé àdúró owó tó fún mi yìí iṣẹ́ wo ló ń ṣe àwọn ìyá gidi ni o ọlọ́run jẹ́ ẹ máa wà nú àwọn òbí gidi o òun ló pè yín níyìn ayé pẹ̀lú ìgbẹ̀yìn ibi tí wọ́n ń ṣe òun náà dá látàyé ẹ máa wò ó. olùwàdàdà yá mọ́.